هناك اختار مسلمين ذاتا محمد الصديق يساوي الأخطاء كفالة لذلك قالوا يعني في اختار عند صلاة الجماعة أنا مستيقظ هنا في الجماعة قالوا أخبروا المرور بين يدي المصلي كما قضاء جديد كم كما قضاء كما قضاء tí ìmọ̀ àríkọ́ lọ́wọ́ tó ń bí kíọ̀ àwọn ìlú náà ń máa kíọ̀ sọnù ni ìfẹ́ tó ń bí ká dóbi tí àfa ìwà ni ẹbí tí àfa àgbà kí ìwà mi kọ́ sí ìwà mẹ́rin ni ọba mu wọ́n kí ọ̀bọ síbẹ̀ wọ́n bí dùkú láì wà ní ẹ̀hẹ́n wọ́n bá dùn rẹ̀ àti ọdún mẹ́fẹ́ kí ọ̀hún ká bọ́ wá ọdún kí ọlọ́dún máa ń ìgbókèrè bá rí kókèrè òun náà zikí ni òun náà fi dáadáa fara ni almuro bẹ́ẹ̀ yẹ́gbà musulmi tí a máa kọjá níwájú ẹ tí ń tẹ̀wọ̀n huwa min akhtar muntashira awa nu àwọn mistake tó káàkiri bẹ̀lẹ́dẹ̀ yastahinu bí kafir min musulmi ọ̀pọ̀lọpọ̀ nu àwọn kúrò kúrò da kakún kúrò kúrò da kékeré فحضر النبي صلى الله عليه وسلم منه فقال هل يكلفوا عن قارئ لو يعلم المار بين يدي مسلي ماذا عليه كي الجن تجاوز والجن كما اكتشفهم كما رويت سؤال يقولون لولي بدون تنسلين فكان أن يكف أربعين خيرا من أن تمر بينك وقف فوتي وقف فوتي bá dáa ju kókòrò ní ẹ̀díkẹ̀ rẹ̀ a pọ́tí yẹn àwọn bá lọ kíkọ kálá na adìrí kálá arba'ina yawman aw sha'ran aw sana tí wọ́n mọ̀ bóyá gbogbo ọgbọ́n ọjọ́ ni gbogbo ọgbọ́n oṣù ni gbogbo ọjọ́ ọdún ni ọdún ọdún ọdún ó dùn à wọ́n bú iye kò dání kò ní sùúrù kòtò kí wọ́n tán kọ́ àbájọ kọ́ àtọ̀ kò tó dúró kírun bẹ́ẹ̀ ni ìpín máa ń kírun ní à ń kírun dùmá ní ní Islam ní yá ètò ìgbọ̀n gbọ́n ní wọ́n fẹ́rẹ́ kú iná nìyà ìyá ìyá Islam yá ètò ìgbọ̀n dùmá àti ní ìwà sánà àwọn kírun àti ìgbọ̀n ìmọ̀ ìgbọ̀n lẹ́nu kí wọ́n jáde jáde náà ọdún ìlú jáde ọjọ́ ọdún fún àgbègbè ìgbàlẹ̀ ọjọ́ wa máa mú ní kùsà bò wúlò ilé àfaramá kùsà yọrí wa mú wọ́n lè rí máàmù abẹ́dínlá mi mọ̀ kíni kàrà àìkọjá wọ́n wájú máa mú àlùkùsà mbẹ̀ ṣé wa ṣáà ti sẹ́nà àwọn ìtumọ̀ fún wa ọ̀làwà kẹlẹ́ ṣẹ́dínà abdullahi bin amr bin aas ṣẹ́dínà abdullahi bin abbas ṣẹ́dínà ẹ̀gbọ́n ẹ̀sìn ìgbàlẹ̀ ọjọ́ àwọn ọ̀gbọ́n kẹwọ̀n ó di wa àdúgbò rẹ̀ sọ̀rọ̀ ó ti kí ẹ̀kọ́ táwọn ọjọ́ ìgbàlẹ̀ ẹgbẹ́ máàmù ni òṣèlú mẹ́ àmá ìmáàmù àbí àdídàrùnkí ìgbọ́njọ́dàrùnkí ẹgbẹ́ ìmáàmù tí wọ́n wà tẹ́ẹ̀dẹ̀rẹ̀ ìpẹ́sẹ̀sẹ̀ ìgbàwọ́jẹ́ tí ma tó mẹ́rin wọ́n lè wọ́n àbáàsì ní ọ̀wọ̀ ìbí àbáàsì wo ẹgbà àwọn ìkànnì ìbẹ̀mẹ̀ ẹbí ní àmì àyíwá ẹ̀kọ́ ni àyíwá lẹ́yìn ó díwà àbí ìgbàdàrùnkí irú bí ìṣẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí báwọ́ jẹ́ kẹwù ga níwà àmọ́ wá tó ń gbà yìí wọ́n kẹwù gbà àwọn obìnrin ní káwọn ìgbà wọ́n yàtọ̀ káwọn kan kàwọn ní ọba àbúgbà ó di wà olùmọ̀tò àfọ̀ yìí wà lórí ìfihàn àwọn bí sàm ti yá ìtò ó di wà ó ní ọmọ bóyá àrùbá ìnà yẹ́wò mọ̀ forty days ni àwọn sáàrà àbútù ni àbí forty years gbogbo ara náà nàbí sọlọm àná mòwúrò bẹ́ẹ̀ yẹ́ kò tó rárá tí ẹ̀ gbogbo wájú ẹ̀dísìn ẹ̀kọ́ ìṣòro ìdá kánà àádókùn sọ́lẹ̀ kí ni gani máa ń kírun la yada àádán yẹ mọ́rù bẹ́ẹ̀ kó bá kẹ́rin ẹ̀kọ́ wájú wájú rẹ̀ tó wá ń kírun ní dúwọ́ láti gbé ládàá tó dé kírun kí ni wọ́n rẹ̀ pọ́nlọ́dọ̀ mọ́pà mọ́pà dàdúrà owó ẹ̀fọ́ àwọn mẹ́ta kó ń kiri kí dà padà àti lábẹ́ àtó báyìí fún báyìí fún ọ̀fún ó di kiri wọ́n máa bá àjà ó di wà فإن أبى فيقاتله قاتله ثم أبقى قبل يكون عمله يجب أن يكون بعده فأما هجا آدم قلبي عبيب أفكى دي في يبتو أي يومي أنا من كيفا كل عمله يكون بعده ثم أبوه داني كاري زلال بابا فرق تقرأ فيقاتل في يوم كل يلف مشاركا ẹ̀rọ wá tún ọwẹ́ ọwá bọ́ọ̀dà òun àbẹ̀dà wọn àwọn kìí sọ́lọ́bà yà kí yóò kọ́ ìṣòwò ó di wà olùdá àtúrà yẹwọ́ lọ́wọ́ ó kọ̀ ọkọ̀ ní tẹ́tù àná ọkọ̀ fún ọkọ̀ fún bá gbọ́ ọ̀rọ̀ bá gbà kọ̀ọ̀ká burú mẹ́ ó di wà iná máa hó ṣètọ́ ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ṣètọ́ ni a láti ṣètọ́ máa kọjọ́ kọjọ́ kọjọ́ kọjọ́ نعم. فآذان ويثبتان لنا خطر المرور من يدي المسلم الجميل في ذلك هو نبا ايه خطر إيه وطبعا بكم بكم قال ان النبي صلى الله عليه وسلم بين ان المرور كان يبطل الصلاة ويقول هو يقول دامي يو كمانكي تقوى بيها إما أبا نجي ونبدأ يقول يقرأ صلاة ملعاتين أبدانية وحمار أتي والقلب أتي أجاء نواصل عيسى تقريسي نقول عيسى تقول ني وانسى وبنين أجاء في أجاب الأسواد أدوار وني كنافع نفس القريسي ما كما هذا يراه وني يراه وما يراه يجب أن يكون ìgbàmí tó bá sùn wà nínú ìyẹn láfíà lónìí àwọn àjàǹpa ìdílé tálẹ́bí oṣù júlù sí wọ́n fìdíẹ̀ owó jẹ́ máa fi kò sùlọ́ gbangba náà níbi tí fọwọ́ gbúdẹ̀ ẹ̀sẹ̀ wọn kò níbi ìdílé ìgbàfẹ́ wọn ìdílé ìfọwọ́ kan gba kọ̀ bá inú bẹ́ẹ̀ bó wa lẹ́nu ọ̀gbẹ́ ìgbà kọ̀ọ̀lá wọn di ẹgbẹ́ kan wáwé ẹgbẹ́ kan wáwé ọtún nígbà tí ajá àwọn human rights làwọn tó máa yí ọmọbìnrin nù أبوا كما مواصل عائشة رضي الله عنها أبوا وعواد بجوكنا أبوا مواصل وأبوا ما تسلمي kan wájú ẹni tó ń tí òun wọ́n fáájú ẹni tó wá dájú títí tó ọkùnrin ṣọ́ọ̀tì wọ́n mọ̀ nìkan dáyà fáájú dà fún ṣé ó dá ìyẹn ní ìṣẹ̀lẹ̀ ní àmì òfin. wọ́n á

ẹ̀dàkùn tó kẹ́ ṣe bàyánì fún aláàna ní tàbílì àná ẹgbẹ́ ṣe àwọn nǹkan méjì kan tí àbísì fi ìgbàmsíláì láti jẹ àwọn òkú nǹkan méjì ẹmẹ́ṣọ́ ẹja ilẹ̀ kìí ní ìgbọ́ tàtà ẹ̀dàkùn tí wá ní kàdíkò lálé fi ọlọ́jẹ pàkúté sílẹ̀ kí pàkúté mú ẹran yẹn ọ̀nà méjì ló lè mú kúkú jẹ́ kó fìdí dúró torí ẹran yẹn ti kú kúrò lọ́pa ọ́ ọlọ́dún kúrí ẹran níbi ẹran yẹn kò lè mú láyè pupa yẹ kó kí kúrò ní kùkù kálẹ̀ kan náà ni kàdíkò ìwò la máa fi wọ́n sí. Báyọ̀ rẹ̀ yìí bẹ̀rẹ̀ lọ bísmìlá. Bẹ́ẹ̀ lọ bísmìlá. Ó di wa. Àwọn ọmọ afẹ́ ìlà Aisha rọ̀bì Allah náà, wọ́n yá Rasulullah. Àwọn afẹ́ máa kọ́ wọn wá fún wa láti àwọn ìlú mi. Báyọ̀ mọ̀ mọ́ ti ká oṣù bísí ní ọ̀gbọ̀n nípa lóbi ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ti bísí ìlà òdì ìgbé ẹgbẹ́ ẹgbẹ́ ti bísí ìlà ó dúró nà. ṣé ọba lọ́dá ẹ̀jẹ̀ máa bọ́ sí ẹ̀jẹ̀ táàbù lọ ìta ẹ̀yẹ́ rí àwọn ẹran tó ti wọ́n ti pákéjì ẹ̀ àwọn ẹran ẹ̀gbẹ́ yẹn bí àwọn ẹran ọ̀yà ìgalà kankan yẹn ṣé ṣé ṣé àbúrò mẹ́. kí ẹ̀rọ rẹ̀ lọ sí ẹ̀fọ́

olóńgbò bá ṣe kan mo ti sùn lórí ọkùnrin wọn àwọn ti fi ní báyìí lọ park bára mi rẹ̀ dára ẹran mo sì máa rú àwọn tó máa ń ti báwọn mo ní tó gbogbo aláwọ̀ náà kù tútù tí ó lọ nẹ̀rọ àwọn àkùnkùn kù kí wọ́n ti ẹ̀rí wájú ogun ìpàdà papọ̀ kẹ́kẹ́ mo bá yan ìgbẹ́ àwọn ọ̀rọ̀ tó dream ẹ bá ní ìgbà kú pé ìgbẹ́ pọ̀jù dọ́bù dín ní ọ̀jẹ̀ ìdí àkíńgàn mi ó ń kálùkù mú ti lẹ́ni tó títí wọn náà àwọn olókùn ti kálẹ̀ ti lẹ̀ fún owó àwọn márùn ká wà náà kọ́ ni tó bá wo ẹsẹ̀ ó bá yọ ẹran ọmọ ẹgbẹ́ ọdún mi aláàjì ní àbá ẹlẹ́kùn ìwé ẹran wọlé ń lókì lù wọn sáà akẹ́lẹ́ yẹ́bí ọdún kọ́dá kò tilọ̀ bá jẹ́ àwọn àbáwó náà ẹ̀rọ yọwa àwọn tó wáyé wà bí very careful south west ọmọ ti parí àmùsùnmẹ̀ ọmọ wọn ti sọ́ọ́dì nǹkan kí nǹkan fún pé àjẹ́ ẹ̀kan mọ́ ààrẹ náà àgbà owó ìtọ́jú wa ń gbọ́ pẹ́ ní fẹ́rẹ̀ wa ń gbọ́ yorùbá ẹ̀dà síbẹ̀ ẹ̀rẹ̀ lókọ̀ mùsùlùmí àwọn kìí yóò ní ìpínlẹ̀ fa kíríkan ẹ̀dà kíríkan ó rí wa kí ẹ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ẹ̀bù ìbéèrè tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní nípa ọ̀rọ̀ àdísì kẹsàn nìsí apá kan sọ nípa àdísì Imam Bukhari àwọn àdísì méjì ló ní pé wọ́ràbó ní iskal nínú aláwọ̀kọ́ ni nípa pé ìbàtí àníṣẹ́ránṣẹ́lá tí wà yìí ọkọ̀ ti fún àníṣẹ́lá ó ní ànábí wa lọ sórí àpáta ìdìkíní ànábí ọ̀fẹ́ tó fi ṣubú pé pé báwo ni mùsùlùmí ànábì sọ́sọ́lá ìṣòro tó wà yìí kọ́ ló fẹ́ àlákàrà rẹ̀ pé sáàmù ọlọ́ọ̀bá kọ́ kí mùsùlùmí gan para rẹ̀ ìgbésẹ̀ kí ànábì wa máa lọ nípa àdéhùn rẹ̀ ó ní ìṣàrẹ̀ lákùn lákùnù ẹlẹ́ẹ̀kejì nípa àdéhùn ànábì sọ́sọ́lá tí wọ́n pé wọ́n máa ń gbàdúrà nípa ìṣìkọ́ nípa àdúrà òjò wípé ìgbà tí ànábì sọ́sọ́lá wípé bàbá wà láyé a máa ń àmọ́ òun ń tu lórí pé ó máa ń fi ànábì ó máa fi jọlọ pípé ìgbà tí ànábì ọ̀wá sí má wọ́n ń fi abbas ẹ̀nà abbas wọ́n ti jọlọ pé àdéhùn yẹ pípé òun náà ní ìsìká nítorí àtàkò àkídà pẹ̀lú pé kí wọ́n máa fi hàn ẹ̀yàn fún ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé kí ni abúrúkọ wà fún kí o di mọ́sáàbù mú ìpé ilé mọ́sáàbù kan kí ọmọ tẹ̀lé kí ni aburú tó wà fún. aláwọn kọ́ nípa ikẹ́ àdíjì Buhari ní iskal nítorí ọmọ ló ń ṣe àwọn Buhari wà ní sahibu musi wọ́n sahibu Buhari ní mistake ní rí àfàtà tó báyìí àwọn afún ní hadith wọ́n yẹ Buhari wò dáadáa kò sí àdíjì kan tó rújú mẹ́ in fact àwọn mọ̀tìtìrì kúrò wọ́n yọ buhari wọ́n yẹ buhari wò àwọn àwọn ará àdís mẹ́rin nínú ìṣkáì nù ìṣẹ́mi dára kùtù ní rahimu allah gbogbo ló dárọ yóò fi ìgbọ́rọ̀ ọ̀rọ̀ buhari yẹn fi rinlẹ̀ ó di wa sọ àwọn tó ń sọ báyìí àpá àti sọ báyìí mistake nìsí mistake nìsí nípa pé àdébí sílá ń sọ pé ó fẹ́ para òun àdébí sílẹ̀ ń sọ fún wa bí inú òun ti bàjẹ́ tó nìí àdúrà yóò wà ma extend yẹn ni wọ́n ti fẹ́ para rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ tó wà kò sí para rẹ̀ àdúrà yẹn kọ́ sọ ọgbọ́n ara wọn kò sí rí tó ń yẹ yẹ kọ́ wọn sọ kó tó sọ wọ́n dúró ha kalẹ̀ wọ́n dúró ha lérí rẹ̀ wọ́n wá àti akọ̀rọ̀ bùkọ̀ mọ̀ kọ́ lọ́wọ́ bọ̀ kọ́ sí kọ́ lọ́wọ́ bọ̀ kọ́ sí kọ́ lọ́wọ́ nígbàdí ìtẹ́pà ànábì kìlélẹ̀ báyìí àwọn sàbí ti Allahu Akbar ó di ẹwà tó dis àwọn rẹ̀ kò kò kò sẹ́mẹ̀ àtẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó di ẹwà òun ká ní ọmọ kan tó ń sọ ẹlẹ́rìí ẹ̀rọ ọ̀rọ̀ ìwọ́n sọ kìlìkìlì tó ń yẹn ń sọ òjò mo ń ká sẹ́rẹ̀ ẹ̀ ọlọ́ inú àwọn bàbá tó kí wọ́n sára yọ̀rọ̀ sí gbìyànjú ni mọ́ àdìsí ẹwà ti rẹ̀ wọn ni àdìsí tí pé ara ọkọ̀ yẹn wálé àràbí yọ wọlé wá wọ́n níbi ọ̀sẹ̀ ti dá àwọn nǹkan ọ̀sẹ̀ tí ń kú àwọn nǹkan kú sí ń bẹ̀ bá a sọ̀rọ̀ òjò lórí bí ń bẹ̀ aláàlú bí ọjọ́ yẹn lọ́wọ́ kìí ọlọ́run ọjọ́ fún wa ọlọ́mọ نستفقى بسعما ترى قريبا ترى اتفاع باستفاع عن ترى إذا كده عن فيولا النبي ترى عن فقع النبي بقى تروني عن النبي بقى تروني قد يوا لينا مما تي عزيز بزان قلت لك شوني عباس شنو ما فقع لهم ولا عباس شوني عباس كده لا يقول بقى تروجو ìwọ ọ̀tọ̀ ajíjìyà ní ọ̀nkọ̀ níbi bá tọrọ òjò ó dé yín tẹ́gbẹ́ ọlọ́run yóò gbọ́ ọlọ́run náà sọ ọlọ́run wọlá ànábì sọ ànábì rẹ̀ jìnà sí jọ́nà lórí ìdílé ní mọ̀rọ̀ ní sọ̀rọ̀ ní mọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ ní àárẹ̀ ànábì sọ̀rọ̀ ní ó dé wa ara àfa oníbìlẹ̀ gbọ̀nà máa ó ṣe láti fáwọn yẹn kọnu àyè rẹ̀ àtikú rẹ̀ ìṣọ́lọ̀ ọ̀nà tẹ́gbọ́n láàrin yóò mi tọ̀rọ̀ mọ́ta yóò wàláyé wọn lè fẹ́ràn tí ó ti sílẹ̀ ní ẹ̀rọ àmà wà bá sílẹ̀ bá bá sí ìtọ̀rọ̀ òjò nígbà tó bó dérí nìyí abáyàn mọ̀ sí oṣù tó kọ̀ kúta lọ́wọ́ ara rà tó ti pé ọwọ́nú dàìkó orí ní máa ń kọ́ dàìkó ìgbà ìṣẹ̀yẹ pọ̀ ọ̀rẹ́ tó wọ́n fi dàìkó rẹ̀ lọ́wọ́ dì wà bọ́lá òtí ara rẹ̀ bẹ́ẹ̀ náà ṣètọ́ọ̀nù olórí gbòòrò tí ìbá bẹ́ẹ̀ máa tẹ̀lé fẹ́ẹ́ mẹ́ ṣètọ́ máa lò ó pé ọlọ́run wọ́n tún sánú ọrọ̀ akọ́bẹ̀ ìkànnà àwọn tí mo gbọ́ dáhùn gbẹ̀. mistake lòun náà àwọn náà pé kìí ṣe àfáà ni ọmọdé wa ti máa tẹ̀lé ìdìmọ̀lẹ̀ kí ẹ̀kọ́ fábúrú mẹ́ àmọ́ àfáà ọ̀rẹ́ kó máa tì náà wà kó máa wo táwọn àfáà wí obìnrin ẹgbẹ́ gọ́ọ̀mẹ̀ntì ni bí gọ́ọ̀mẹ̀ntì zamfarasi kaduna state ṣùgbọ́n ní mọ́sálà kan àwọn ọ̀fìsì kan sọ ṣẹ̀rí àtàwọn kò fábúrú mẹ́ àdúgbò rí pé ilé ìjìnlẹ̀ lọ dídú ọ̀dá lórí ọ̀tọ̀ ẹni ọ̀tọ̀ ní àgbáyé ní ìdíje ilé ìkòkò aburú mẹ́ wọ́n láwọ̀ tí a lára náà àwọn gẹ́gẹ́ bí dáyé àdùátú dákùdátù àdùátú dákùdátù tí a ti wà yìí ẹjọ́ tí wa kò dájú ìjọ court tí wa sì tọ́ sí báwọn yẹn dáwọn afáwé rè kí àwọn akọ́lọ́sẹ̀ tó yẹn a ti ta ìgbélọ́bá sọ àrùn fáwọn afá àti wí ni níyàwó tó fẹ́rẹ̀ jù dájọ́ ó di ní táwọn afá wí ni bí a bá fẹ́ gbọ́ àwọn afá wí làwọn fi ṣèdájọ́ ó di yàrá ṣe ríbù wọn fi dájọ́ bá dùgbò iná fi dájọ́ máa o ó di eyín torí wọ́n lẹ́nu fi dájọ́ dùgbò iná kọ̀ọ̀kan rí ó di eyín ẹ̀ táwọn afá wí ni táwọn afá wí ni táwọn ọmọ wí nu ó di wa àdùá tó bá kúta àmọ́ àwọn adájọ́ àwọn ìgbésọ́ọ̀dù ni wọ́n máa gbúdọ̀ náà ìṣòro سؤالني والله تعالى عالم نعم سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك اليك السلام عليكم ورحمه الله وبركاته